حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ثم الصلاة والسلام على رسول الله أشرف المرسلين خاتم النبيين إمام المرسلين وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدرككم الله سبحانه عز وجل انت السواج ورباب الاستقامة èyí أتمنى a بغلتين أتمنى ìkan òjò kan wọ́n nínú àwọn àyà tó Qur'an tó ń ṣàlàyé pàtàkì ìbádà kádó sinsin lórí ẹ̀fẹ̀ ìsìn ọlọ́run ọba bó dẹ̀ sí pé àwọn àyà tí a ti ń ṣàlàyé rẹ̀ òun náà ni àwọn àyà tí alimami Nawawi yìí alayhi rahmatullah tí wọ́n mú wá nínú tíra wọn Riyadu Salihin tá à ń ṣe táwọn rán kọ́mẹ́ntìrì lórí. hadith àkọ́kọ́ náà hadith méjèèjì tí wọ́n mú wá lẹ́yìn àwọn àyáàtì wọ̀nyí ká káàkà àkọ́kọ́ káàkà akoko re وعن أبي عمرو وقيل أبي عمرو سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قل آمنت بالله ثم استقم رواه مسلم. adéfì ẹn tó gbà wá ní عمر، يعني Amr ìyẹn ní kúníyà rẹ̀ alájẹ́ rẹ̀ ní àlàjẹ́ tó rọ̀ mọ́ kápọ̀ yìí ní bàbá alámọ́yìn bàbá sàmẹ̀dò Abu Amr apá kan Abu Amr ni Abu Amr orúkọ rẹ̀ ní Sufyan kúnà Abdullah tó wá láti dílé Shaqif ẹ̀fọ́n pè ní Sufyan kúnà Abdullah as-Saqafi as-Saqafi طلبوا إن شاء الله صلى الله عليه وآله وسلم فني مصبعك يا رسول الله وإن kúlìyà fi ìsìláàmì kọ́ọ̀lán ogbólóhùn kan ṣoṣo nínú islam tí ó sàlàyé nípa islam onímọ̀fẹ́ kó sọ fẹ́mi ní ìṣọ́rọ̀ tó pọ̀ àbálàyé tó pọ̀ kan sọ single word fún mi nípa islam yìí láà asàlù àìlú àhàdán rẹ̀ bó bá ilé sọ fún mi kò sẹ́lò míì tí màá fún bilé ìmọ́lẹ́yìn wà náà Muhammad sallallahu alaihi wasallam nípa òlú mi ń bẹnu àwọn èèyàn ẹ bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún wa ẹ ṣe níwọ̀nba ni tó bá ti ń pọ̀ jù òní gbọ́yé má ẹdínmí sì ń bẹ bó ti kálàyé ọ̀rọ̀ pọ̀ tó yóò tún máa ṣàlékún clarification fún ni ẹ̀rí tí ó máa mi orí ẹ ṣàlàyé ọ̀rọ̀ fún bó ti kẹ́ pẹ́ tó lé ọ̀rọ̀ yẹn ní ó máa dùn kò sì ní dàrú ẹlẹ́yìn sì ń bẹ àlàyé sókí kó mọ́ dàrú mọ́ lójú bóyá ẹrú ẹyin yẹn ni Sufyan bin Abdullah as-Saqafi òun ló jẹ́ ológbólóhùn kan ṣoṣo ní nípa síláàmù wa tá à ń ṣe yìí tábà ṣe tọ́lọ́run ó gbà lọ́wọ́ wa tí ó yọnu sí wọlé lórí ògbólóhùn kan péré ń parẹ̀ sọ fún mi tó bá ti wá sọ fún mi gbogbo àwọn àgbààgbà nínú àwọn sábà rẹ̀ yẹn ìdí wọ́n lè rè torí tí wà náà yìí bá ti fèsì fún nínú ẹ̀sìn nípa ọ̀rọ̀ tátún ní sọ̀hábì ní ìmá abubakar ní umaru ní usman ní ali ní ọ̀rọ̀ ní gbogbo àwọn àgbààgbà sọ̀hábà yẹn ìní padà lọ́sọ́dọ̀ èèyàn kan bí wọ́n léèrè má pèlè tí pé ìwò wá ní sí láyé má màmá wá bí àwọn tààrí òun náà léèrè ọlọ́run ní jẹ́ ànábì wá kúl amantu máa sọ lọ́rọ̀ ìwú níwà rínrìn sọ pé mo gbọ́ ọlọ́run ọba gbọ́ mo ní mọ́nì nípa Allah fún mẹ́tàkìm lẹ́yìn náà kó wá dúó déédéé lórí ìgbàgbọ́ yẹn kul amantu billah nínú jùmlà yìí sẹ́ńtẹ́ǹsì yìí a rí pé nínú tó mọ́rọ̀ gbàgbọ́ nù ìtí ń jẹ́ imani òní kó máa jẹ́ ní tí yóò máa sọ jáde lórí lẹ́yìn ìgbà tó bá ti jókòó sínú ọkàn yẹn ìbọlọ́n gbọ́nú ọkàn àmọ́ òun fọfọ jáde lẹ́nu ìbọlọ́n gbọ́nú ọkàn àmọ́ òun pàyàjọ́ mọ́nì nínú ọkàn ìgbà tó sọ̀rọ̀ bí à ń léèyàn bí à ń na fọwọ́ gbárí mú máa bàbá kan lájúlé ọ̀run ìyá kan nínú sàárè tó ń pè nìyẹn èyí tí ń bẹ lọ́kàn rẹ yẹn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ ti tako èyí tí ń bẹ lọ́kàn rẹ olóòní gbogbo nǹkan tó bá wù mọ́sòrò ń dé ayé ló ń pariwo wàhálà kan ṣẹlẹ̀ sí ẹ oníyálé ìyá mi ó ti lérí máa lérí sí mi nù èmi báyìí lóhun ṣe fún mi o sì lọ́kàn rẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́ là kò sí tanakop contradiction láàrin tí bá ń bẹ nínú ọkàn gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo àti tí bá ń jáde lórí ahọ́n lẹ́nu ìmán níyẹ̀tún wà kọ́wùl ní tí ń bẹ nínú ọkàn ó sì máa sọ jáde lórí ahọ́n torí pé imani ìṣẹ̀dá bá lóun ní ó sì kó ilẹ̀ tó nú ẹ̀mí ẹ̀ ẹ̀dá kan ò lè rí kò sí medical center láti ṣe scan tí ń jẹ́ imani wọ́n scan imani kò sí scan torí pé ibi tó rọ̀ mọ́ spiritual world wọn ló rọ̀ mọ́ àlàálàmù rọ́ọ̀fì inú àgbá ńlá ayé ẹ̀mí onígbàgbọ́rọ̀ mọ́ kì í ṣe inú àgbá ńlá ayé ń tàn fojú rí bí ọkàn bí ẹsẹ̀ bí ojú àwọn nǹkan yẹn tó jẹ́ physical body ara ní scan medicine lè gbé nǹkan jáde níbẹ̀ ẹni tó bá ti wà spiritually inclined kò sí medicine tó fẹ́ examine so ìyẹn tẹ́dà nílẹ̀ nínú gbàgbọ́ kò sẹ́ni tó máa fọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n tó máa ń wí jẹ́ lórí ahá tí ń jẹ́ lógbóló láti mọ̀ bóyá ó jẹ́ mú mi ní àbó jẹ́ mú mi ní. Ee, ọkọ mi lọ́rùn o, wọ́n gbà mí lẹ́ o. Àlájà yìí, àlájà, ẹ̀dì gbọmọ́ kàdárí kí ọkọ yín ló ní ṣe. Ọkọ yín lè gbà yẹn lẹ̀ ní kú pa wọ́n. mú mi ní òdodo ni mi ò gbọ́dọ̀ mo máa ń kírun dáadáa, àhálẹ́ ìkírun. Ṣùgbọ́n tẹ́ ń jẹ́ lórí ahọ́n yìí ó tako ìgbàgbọ́ mọ̀mìnì àbí ṣe ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń dùn fún yẹn ló sọ pé ẹ̀ yóò mọ̀ rí bẹ́ẹ̀ àfáà mi ti láwọn mọ̀ dúró tì mí àfáà mi ti kú láti di ogún ọdún sẹ́yìn ó láfáwọn sọ pé ó mọ̀ dúró tò ń àfáà mi ti bá ti fẹ́ ṣàdúrà kí sàmọ́ pokọ àwọn àwọn ọmọ bá mi sì nǹkan rọ̀ àfáà rẹ wú káfà rẹ tó jáde ló di ayé mélòó nìkan tiẹ̀ tó náà tó rọrùn fún náà nǹkan jáde lórí ahọ́n lákọ̀ọ́kọ́ ni máa ń tú àṣírí mọ́ nínú ọkàn lẹ́yìn tó tó ń fà àṣírí ìmáni tí ń bẹ náà ka aljawarih oríkèríkè ara olónímánì òkírùn olónímánì wọ́n gbàwẹ̀ Ramadan lójú ọ̀nà àyà ò bá wọn gbà olónímánì àdánwò dé òun tójú bọlé aláwo ilé pàìtọ̀ ilé àfáà ilé ọlọ́sùn ilé ológun ilé aláwọ̀ gbogbo ẹ̀ ló torí bọ̀. àlìjàwáhìrì tó kájẹ̀wò lè ìmánà lẹ́dí àǹtàtà zùrùmùhù ara rẹ tó fi ń ṣe tó ń ṣe yẹn ó jẹ́ àmọ̀ pé ni iman tó tí a bá ní ìmánì tó dúró dé nínú bá dé ọlọ́run tó ní yẹn sí náà ni ó rẹ̀ hmm? kò ní sálọ sọ́dọ̀ nǹkan

lásìkò owó bá dé bá ti sọ́lẹ̀ ká yóò di ẹlẹ́bọ ni wa mina an-nasi man ya'budu Allaha ala harf ń bẹ nú àwọn èèyàn wọ́n ń sin lọ́wọ́ ọba Allah lórí ahán lásán òde àwọn tọ́rọ̀fù lisan níjẹ́ harf rí ahán lásán náà fi ń sin lọ́wọ́ fẹ̀nà sọ́ọ̀bà ó kọ́ ìlú mọ̀tòmọ̀ ẹ̀ ní sì máa fọ́kọ fẹ́yàwó wọlé iléeṣẹ́ gbogbo rẹ̀ owó dé gbogbo ẹ̀ sáà sí ìgbàjọba gbogbo ọjọ́ ìdímọ̀ báyìí bí ọjọ́ ọdún léyà ni wọ́n pàgbọ́ jẹ wọ́n àfà ọkọ̀ tuntun tó ní ìran gbogbo ìgbà ní kọ́lé múlé tí ara rẹ̀ mọ́lẹ̀ ẹ̀fọn ànínàdé a ní àwọn alẹ́ ìsìlámù dáa ha ìgbà tí pé ìsìlámù ni a ìsìlámù tó ìbá lè ṣe ìsìlámù ló lè wọ ọ̀la ìsìlámù dáa púpọ̀ ẹ̀sìn ó yín ní ó lóyún ó ládùn

gbogbo láyà láti wí tẹ́lẹ̀ yóò kàn máa gbọ́ jọ́sì kí pàdé kí nìkan ó gba létí lọ́nà ọ̀kadà fẹ́ dá dógùn ọ̀gá dádó. àyájọ́ burúkú ní àlájì àyájọ́ burúkú lẹ́nu àfà alẹ́mi náà kọ́ nígbà tá yé mi lẹ́ni mo yà kọ́ ilé aláwo. mẹ́fílà ń kọ́ àmì mẹ́fílà ọ̀ràn àwọn àjẹ́ àwọn àjẹ́ ni wọ́n fẹ́ jẹ mí. lẹ́yìn yóò ní ìlànà mọ́tà tẹ́ ń lọ a ní ẹ̀ àgbà pọ́njú báyìí èèyàn gbọ́dọ̀ ẹ̀ yóò fi ti késàrì fún késàrì késàrì bí bó ẹ̀yìn àti késàrì bó lẹ́ti fámílì ìbọn ọlọ́run ọba lẹ́yìn ṣé késàrì lẹ́yìn sì ni mùsùlùmí òdodo lásìkò nira yóò mọ ọlọ́run ọba ó sì mú ọlọ́run lásìkò rọrùn ta'arrafu ila Allahi fi rakhai ya'rifka fi ash máa mọ ọlọ́run bá kó sì máa sìn dáadáa nígbà tára bá jẹ́ ọ́ bá ti dìgbà sí pẹ̀jú bá dé ọlọ́run mọ̀ wọ́n náà mọ́mọ́ tó bá mọ́lọ́ nígbà tó wó ń bẹ tọ́lá ń bẹ tí gbádùn ń bẹ tí gbogbo rẹ̀ rọrùn tó ń rí iná nínú owó tó ń ba níná kò sí tó dojú kọ nínú bùkátà tó lówó ẹ̀ lọ láti ṣẹ́gun ẹ̀ tó bá mọ́lọ́ lásìkò yẹn tó ń sunra àsùn àsùnfọ́n náná tó ń sásùn hàn tí nìra bá dé ọlọ́wọ́ da ọ̀dọ́ a rẹ o ọlọ́wọ́ mọ̀ wọ ọ̀ràn ni o ẹnìkan ò lè kò lè kọ́ lọ́wọ́ bá nífà kó mọ́ mọ́ lọ láti tó rẹ̀ ọ́ láti gbà olálàáfíà tó wó bẹ kó sì wá káàárẹ̀ dé kó wá ní òkè o tó bá rí bẹ́ẹ̀ sùnú ìdodo àti gbòòjò àti gba ẹrùn àti kọ̀ọ̀kọ́ ìmọ̀lọ́n tó lò mọ̀lọ́n yìí kó mọ̀lọ́n gẹ́gẹ́ bí ọba tó dá gbogbo nǹkan tó sì ń fojú tó gbogbo nǹkan ìjẹ́mú gbogbo nǹkan láyé tọ́lọ́wọ́n bá dá ń fojú tó wọn òní ń ṣèjẹm gbogbo tí ń bẹ wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha wa ya'lamu mustaqarraha ومستودعها كل في كتاب مبين كوسين ككن نوتين ملوريله وما من دابة في الأرض كوسين ككن نوتين لوريله إلا على الله رزقها أفكوس قلوا باتي في ìjẹ́mú rẹ̀ ó ti fi kọ́ sọ́rùn ara rẹ̀ ìjẹ́mú wa ọ̀ràn yẹn ní kọ́lọ̀ ń ṣe fún wa illa ala Allahi rizquha o fún ara ẹ̀ ló àṣàyìn iṣẹ́ yẹn fún ara ẹ̀ pé ọ̀ràn yẹn ní kún ọlọ́run bó wa torí pé inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin ìjẹ́mú ọ̀ràn yẹn kọ́lọ̀ bọ́n ló dá wa ìbá sì ọ̀rọ̀ wọn ó jẹ ti dá kódà nà lówó ti dá kò ní ìdíkàtẹ̀ sí ká máa ti four one nine ká máa ṣàbòsí torí ká lè lówó lọ́wọ́ kò nídìí ká bá ti èèyàn jẹ́ torí báwa náà fẹ́ jẹ́ èèyàn kò nídìí ká jẹ́rin èèyàn torí báwa náà fẹ́ jẹ́ èèyàn kò nídìí ká pààyàn lẹ́kún torí báwa náà fẹ́ rẹ́rìn kò nídìí ká ká dábàá nújẹ́ sínú ayé èèyàn torí báwa fẹ́ kínú wọ́ ó dùn kò dìgbà tá a bá fọ́ èèyàn lójú ká tó ríra òdìgbà tá a bá sàwọn èèyàn dárọ káwà tó rìn òdìgbà tá a bá sàwọn èèyàn sínú òwò ta a lára wọn káwà tó wẹ̀wò ọlọ́run ti tó kalẹ̀ nìyẹn àrísì kí kìíní kejì ní gbogbo èèyàn gbogbo ẹ̀yẹ fò láì farakara wọn. Hmm? tàbárìn káàkiri ilẹ̀ ayé jẹ́ ẹmú ọlọ́run ọba ó pọ̀jù àwa tá ń bẹ ilẹ̀ ayé lọ jẹ́ ẹmú ọlọ́run ọba tí ń bẹ lókè pẹ̀lú ayé ó gbogbo ẹ̀dá tí ń sẹ̀ nínú ayé lọ láàmú wa dààmú ara wa fún tá kára ọlọ́kàn balẹ̀ èyàn ó gbọ́ ọlọ́run ọba gbọ́ débẹ̀ yóò sì gbà lọ́rùn ọba ọba tí ń fojú tó nǹkan tó bá ọmọ bá ti pé méjì sọ́wọ́ ẹlòmíì báyìí kò lè fojú tọ́mà ọmọ pé mẹ́ta ìtìnà ni ògò rà rẹ̀ gan fojú tó gan lè yóò fojú tọ́mà ó fún ara rẹ̀ gan fẹ́ kò rí ara rẹ̀ fojú tó lè yóò fojú tó yàwó rẹ̀ lè yóò fojú tọ́mà. gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dáláyé mẹ́lẹ̀kán wà ínkán wà jìnnà ní màláìka ni torí bọ́lọ̀ nìkan ló mọ yòókà wọn lẹ́dàá ẹ̀yàn ní lájànú ni gbogbo tọ́lọ̀ ń dá níbi oko lómi lókè nílẹ̀ Allah subhanahu wa ta'ala wakilun ala kulli shay gbogbo nǹkan báyìí lọ́lọ́run bá mọ́nítọ̀ gbogbo nǹkan ló mọ́nítọ̀ rẹ̀ tó ṣe wípé kò sí nǹkan kan tó lè inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa ọlọ́ọ̀ba ọba ọ̀jọ̀gbọ́n ni Al-Hakim is all perfect èmi àti ẹni táǹtò ìgbé wa òsùn tọ́lọ̀ ọba ṣe láyé tí ó sì pé mímọ́ àtìrí ló fi ṣe agbọ́lọ́gbà débẹ̀ a ti gbọ́ lọ́ngbọ́n ọgbọ́ débi ìṣe rẹ̀ àwọn wá rẹ̀ mo lọ lọ́wọ́ bá ń ṣe kì í yí padà sí sí ọlọ́run kì í yí padà o sunnatallahi fil ladina khalaw min qabl سنة الله في الذين قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا bàbá rẹ̀ tí ń ṣàbòsí tí wọ́n ní ó túnbá tí ò túnbá tí wọ́n ní ó ronú pìwàdà tí ò ronú pìwàdà tẹ́ni kó ní sùúrù kó fìwà àbòsílẹ̀ wa jàǹbálẹ̀ ìwà kẹnimánì gba àwọn wà burúkú tí ń pọmọ làkejìlá tó lóun ò fílẹ̀ ẹgbẹ́ òun rẹ̀ fílẹ̀ fún ìṣesí ọlọ́run pẹ̀lú àwọn tí bá ń wúrò wà tí ò dá bẹ́ẹ̀ níbẹ̀ náà kọ́ọ́lẹ̀ àwọn tí wọ́n já lábòrò sí wájú ẹ̀ bọ́ọ̀lù náà bá ti yanjú wọn sí òun náà tó náà tún báàbò sí tún rú káàkiri náà yóò bá tún bá ó bí tẹ náà dì kò hmm? bá ní alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ o àti bọ̀tán alábòsí kò ní dára bó ṣe jẹ́ nìyẹn hadithi anabi yìí sallallahu alayhi wa sallam ó ní inna allaha la yudhillu وقرأ قوله تعالى وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد bẹ́ẹ̀ náà ni ìfẹ́ sí ọlọ́run fáwọn ẹni rẹ̀ tí wọ́n síwájú ó bá jẹ́ ní eré tó tó ń sóòótọ́ táwọn èèyàn ní ọ sojú tó ń kórìíra rẹ tó nìkan ní nínú fámìlì tó nìkan ní níbi iṣẹ́ tó nìkan ní nínú àdúgbò tó nìkan ní láàrin ọjà gbogbo ìsàmàtì gbígbà tó bẹ̀rù ọlọ́run gbígbà tó mọ̀lẹ́ka ní ìṣesí ọlọ́run bá fáwọn tán bá dúró tí òfin ẹ̀sìn ò máa yí padà àwọn tí wọ́n rí bí wọn náà ṣe ní ìjọ kìíní àná yìí àwọn èèyàn fi máa ìdí wọn wọ́n frustrate láìwò wọn wọ́n humiliate wọn wọ́n fẹ́ gba ẹ̀sìn yẹn kó lọ́wọ́ wọn wọ́n fẹ́ gbà wàrí kó lọ́wọ́ wọn wọ́n dúró fọlẹ́mẹ̀ sáadà tó mọ̀sákọ̀ ọ̀húnmọ̀lọ́ nígbà wọ́n ọlọ́run padà sí ìjẹ́ ẹ̀mú àti ṣe fún bẹ́ẹ̀ náà ni nígbà yóò dojú nàìjíríà délẹ̀ àwọn àpapọ̀ ńbẹ yóò lé sákúlọ̀bì kẹ̀kẹ́ ọlọ́run tiẹ̀ ti wá ọlọ́run tiẹ̀ yẹ̀yẹ́ ìwọ òtún lówó lọ́wọ́ o lè lọ amẹ́ríkà kódà bó o débẹ̀ ní ó dìpọ́ọ̀tù rẹ wálé ni <laughs> torí pé àìlẹ́kọ̀ọ́ rẹ̀ ó jẹ́ wó lé ọ padà sí nàìjíríà àìlẹ́kọ̀ọ́ kò sí bẹ̀rẹ̀ ọlọ́run kò sí discipline kò sí bẹ̀rẹ̀ ọlọ́run kò sí wá ẹ̀kọ́ pẹ́lú ìlòsù kan ní amẹ́ríkà tí fọ́n gómìn ó yá ẹ̀ka ńlẹ̀ gbogbo àti ìlú rẹ̀ ìlú rẹ̀ tó ti jìgbà burúkú tí wọ́n ti gbà wọ́n láyè kán máa para nípa kó pa kán máa báyà ara wọn jẹ́ yẹn yẹ kó padà síbẹ̀ kó tán. ọjà àtúrù nàìjíríà ṣe òtú ní stéèjì tó wá ṣe òtú àní mọ̀lẹ́bí rẹ ṣe àmọ́ nílùú mi ó bàbá mi ó ìyá mi ó mi bí to kọ́lé sí náà ló kọ́lé sí tó gbé tó ikú náà nìyẹn o lówó tó ikọ́ mi síbò mi tó wá sódódó kó bẹ̀rù ọlọ́run kó níwọ̀n wọn lóàbí lára kó ṣe dáadáa torí tètè sí ọlọ́run tó gbẹ tó bá dó ti òfin ẹ̀sẹ̀ ọlọ́run padà máa ń kí wọn káre gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbàgbọ́ nípa ọlọ́run gbogbo àwọn ìdájọ́ ẹ̀sìn ẹ̀ a gbàgbọ́ gbogbo ìdájọ́ ẹ̀sìn ọlọ́ tí ń bẹnu Kùránì tí ń bẹnu súnà a gbàgbọ́ gbogbo làbárí tí Allah subhanahu wa ta'ala fún wa nípa àwọn generations àwọn nations tí wọ́n ti lọ síwájú wa àtàwọn ìjọ míì tó tún ń bọ̀ lẹ́yìn tiwa tó tún máa sì tẹ̀mí ilé ayé ìkálìkí àmọ́ tó dé ìtọ́lọ̀ ọba sọ nípa wọn láti rí àwọn iṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìyẹn ó gbàgbọ́ gbogbo àwọn kan òyìn jẹ́ iná ẹ̀ ìtọ́lọ̀ ọba sọ nípa ìṣẹ̀ nínú sàárè alhayatul barzahiyya ìṣẹ̀ ní àfonúfojì ayé àtọ̀run àfonúfojì bá ti kú ń bẹ lábẹ́ rẹ̀ kò tí ná kò tí yóò máa lò wa àwọn ìyá ìyá wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọkọ wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn ọ̀tá wa àwọn ọ̀rẹ́ wa àtàwọn táàmà àtàwọn táàmà tí wọ́n ti ń kú láti ọjọ́ yìí kò sẹ́ni ó ti wọ náà nù wọn tí wà lẹ́jẹ́ náà nù wọn inú ń ayé ni wọ́n ti ń lò sẹ̀mí ẹni bá ti kú dáadáa tó kú lórí dáadáa nù wọn yóò máa lò ìrọ̀rùn sáré ẹni ó gbàgbọ́ bẹ́ẹ̀ bá wọn kàn ń jẹ́ imani o kí ni ojú ọmọ ẹ̀dá èèyàn ó jùlọ jẹ́ àlùkìyàmà nínú wàhálà nínú hílà hílo nínú ìjàngbọ̀n nínú ìbínú tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ìbínú rẹ̀ rí tí ó máa ń sọ̀kalẹ̀ nínú ọjọ́ náà gbogbo kan yìí ń ilé náà túmọ̀ sí pé ìsìkọ́mà kájú sínsín lórí ẹ̀sìn ọlọ́run a lè ráǹfààní sí àfi lẹ́yìn ìgbàgbọ́ tó dúró déédéé tó nínú májẹ̀mú ṣẹ́ẹ̀rẹ́ tọ́lọ́run fi ń gba ṣẹ́ẹ̀rẹ́ lọ́wọ́ èèyàn mo ní kí ṣẹ́ẹ̀rẹ́ èèyàn kó mọ lórí ìgbàgbọ́ tá a bá mọ ṣẹ́ẹ̀rẹ́ wa lórí ìgbàgbọ́ ọlọ́run bá ó gbà fún wa ọmọ ìyá mi ní islam jẹ́ ń ṣe ìyàtọ̀ kankan fún ẹ ṣẹ́ẹ̀rí ìyàtọ̀ ń bẹ láàrin godliness and humanity. Godliness and humanity. Tí a bá jókòó sí Western world, kẹ́sìn ò bá yí, ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀dẹ̀ ni ó máa ṣe, àmọ́ torí pé kò ṣe lórí ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba, ọlọ́bọ̀ ò ní nù ńlá dáa rẹ̀ láyé, àmọ́lẹ́lìkì àmọ́ kò tútù bá ò. Pàtàkì lọ ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ń bẹ lọ́hùn, torí pé àwọn tẹ́ ń bá lóṣèlú nínú àwọn ìbò ọ̀pọ̀lọpọ̀ wọn dá wọn lẹ́kọ̀ọ́ yàtọ̀ fáwọn aláwọ̀ dúdú láàmì láfíríkà tó ti wí pé báwọ̀ èèyàn dúdú wá ti dúdú tó ikùn rẹ̀ dúdú yàwọ̀ rẹ̀ lọ. nítorí wàá fẹ́ ba gbó rẹ̀ jẹ́ ló bá ah. tó lọ bóra tó lọ bóra àlọ́kàn rẹ̀ dúdú yóò lò àwọ̀ rẹ̀ lọ ó kàn bóra ní lọ́tọ̀ wá. <laughs> nígbà tó sì rẹ̀ jẹ́ wọn pé ìwà òdà lóòótọ́ yóò yóò wọn ni ayé yóò ní ìsẹ̀dúgbọ́ sẹ́ni tó jẹ́ ní ní pépè léèyàn bẹ́ẹ̀ ẹni yóò yò sẹ́mi pa yín ní ara dúdú ọ̀kan rẹ̀ ní ibi pépè léèyàn yẹn tó bá rájà yóò sàáyàn kò láforíjì òun náà máa búyàn ní náà afẹ́lẹ́ ìṣàpèjúwe yìí ẹlòmíì ń bẹ tó dúdú láwọ̀ lóòótọ́ sínú rẹ̀ sì máa ìsìn gbẹ́nu ìbò tó mọ́ láwọ̀ ìsìn mẹ́lábá tó mọ́ tó pupa láwọ̀ ṣùgbọ́n tó ti rí pé èṣù gbèlèké ni ṣùgbọ́n bàbá wo lọ sọ́tún sósì ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ àwọn tí níyẹ̀tọ̀ sáwọn ìbò yẹn á pọ̀ níbi ìwà àbàjẹ́jẹ́ àwọn ìbò lọ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a yàtọ̀ sáwọn lárúbáwá ìwà owó ọtí wá burú ju àwọn lárúbáwá lọ náà tí ìmọ̀ wọn ń gbé ní ìlú lárúbáwá àbí ń gbé ìlú èbò especially ìlú èbò tí ìṣesí àwọn èbó bá ti mọ lára níbi kéèyàn ní fairness àti justice ni mo bá wọn ṣe ó mọ̀ sí àwọn kankan lábala humanitarian services lókọ̀ bóyá ní nǹkan lókọ̀ sí dáadáa fáwọn èèyàn so ó kàn decide ó kàn mọ́ra àti àwọn èèyàn so àdìgbò máa ń tì nìyẹn o ayé méjì nìkan ládàá rẹ̀ mọ́ iṣẹ́ rí ńlá láti níwájú ọlọ́run lórí gbọ́dọ̀ ní mánì ó tó ṣe nǹkan kan nínú iṣẹ́ rí ó gbọ́dọ̀ ní mánì pé Allah subhanahu wa ta'ala ló pa mí láti fi ṣiṣẹ́ dáadáa yẹn tí ìbá ti gbọ́dọ̀ ń pa mí láti rẹ̀ ìbá ti ṣe so lábala bẹ́ẹ̀ àwọn èèyàn tó ṣe dáadáa fún tó ń jàǹfààní dáadáa yẹn ó mọ̀ ṣàdúrà fún ọ káyé lẹ́yìn náà ó jẹ́ iṣẹ́ rí tó ti síwájú ọlọ́run ó ti ní mánì pọ́lọ́wà ló sọ ọ́ rẹ̀ ó tún gba lára ẹ̀ níwájú ọlọ́run torí bẹ́ẹ̀ bàbá ń ṣe ṣẹ́rẹ̀ já ní mẹ́rin pẹ̀lú ọlọ́run bá tó pàṣẹ ṣẹ́rẹ̀ yẹn fún wa tẹ́lẹ̀ bá ti yé èèyàn àkàní ṣẹ́rẹ̀ tó máa ṣe tó fẹ́ tó bá ń ṣe fún gan ní òun màmá arábàgbé òní mọ̀ àdàbò wa alifláf kódà tó bá tún rí ẹni tí ó ṣe dáadáa fún kò tó ń fẹ́ kó kí ọ ní kì í ṣe ẹ mọ̀ ṣe wà ó gbòjú ni òní jẹ́ olóore olóṣèlú olóore olóṣèlú mọ́sí nkẹyọ kan fún ọ wọ́n polongo ẹ̀ lórí méjì àbáwọn sí mẹ́wàá àwọn òkèlè níṣẹ́ rí kan wájú ọlọ́ọ̀ ní tiwọn ọ̀pọ̀lọpọ̀ lóbèrè kò sí tí wọ́n níṣẹ́ rí wájú ìtò níṣẹ́ rí wájú ọlọ́ọ̀ tí ó dìbà kéré nu wọn tó gbé bí wò kàǹpé rẹ̀ náà ní ìdìbò fún wọn bí wò láwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí àwọn ṣe báyìí ó dẹ̀ tí wò tí ì <laughs> ẹlẹ́kùn gbogbo ọdún ní ìdílé ìlú wo ló ṣe kéde nínú tiwa ládùúgbò wa náà lórí ìdẹ́jú. ẹ máa gbé ẹ̀dá òkun torí ọlọ́ àbí gbogbo ọkọ̀ ah, ó dà pé ìlú wa náà dá ọkọ̀ yẹn ìsinmi fẹ̀rẹ̀ lóhùn ṣe láì báyìí wọ́n tún wà bí ah, màtá ẹ̀gbọ́n náà rà ẹ ó ti lóhùn ṣe ìbò ti fowó rẹ̀ ránṣẹ́ àwọn ara yẹn náà ti jowó sápò ẹ̀ ló ti sọ pé òun ti ṣe. Ah, ó lóun ti wá wádìí bóyá wọ́n ṣe é ni wọ́n ṣe olóṣèlú nìyẹn torí wọn tó bá fẹ́ rí kẹ̀kẹ́ bá pàdé níwájú Allah subhanahu wa ta'ala má jò lóore kí n sóore bí òṣèlú bí olóṣèlú jẹ́ kó ṣe wípé mọ́rùn-ún amalika salihati تقفى عن الناس عن أنظار الناس وتغيب عن أفكارهم yẹ́kùn sí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rí dáadáa tó ń ṣe yóò pamọ́ sáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní rí àwọn tí dáadáa rẹ bá ń dọwọ́ yóò mọ̀ mọ̀ tí ìlànà ṣe báyìí fún mi o ti ṣe báyìí fún mi o ti lọ ṣe báyìí fún mi. wọ́n yóò mọ sọ pé wọ́n fa ìlú mọ̀ fẹ́ra rẹ sọ. àwọn àrẹ́wọ̀n sára èmi náà ló tún lókè bá ń sọ ju wọ́ kò yẹ mọ́ ju bẹ́ẹ̀. ǹjọ́ kìíní àná ìdílé mi ló ń jókòó sígbà tó ń wá tẹ́. àfa ìyànà wọn dà lóhùn o káńtì gbogbo drinks níbi wedding ni mo gbé. Ah! gbogbo tó ń ṣe ló jágbọ́ tó ń fáwọn àfáà ló ló fáwọn àfáà lówó yẹn ni mo fún lówó tó ń mẹ́rin fáwọn àfáà alákọ̀ọ́rí wà dárin màmá wọn alákọ̀ọ́rí tí wọ́n borí ok ṣé ẹ yàgbẹ́ sí lẹ́nu ni kó sẹ́nu yín lẹ̀ kó fi lè sọ wípé sórí fóun kí lẹ́rẹ́ kó ṣe ó kí yín dáadáa ó lọ ẹni kò dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kò mú bàbá àti ìyá ha wá kí wọ́n dúpẹ́ lé yín ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ fún yín láti sọ̀yàn dẹrú ẹ tẹ́ ń sọ̀rọ̀ fún yín láti ba làákàyè yìí jẹ́ ẹ̀yìn yìnyẹn innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura gbogbo mùsùlùmí tẹ́lẹ̀ bá nú ẹ̀sìn wípé gbogbo dáadáa yóò wù tọ́lọ̀ ń bá lọ sábàbí fún mọ́rẹ̀ kí n kẹ̀kẹ́ níwájú àwọn tó fi san lẹ́ta rẹ̀ tó lè fẹ́ kó o máa retí kọ́lá subhanahu wa ta'ala òní ó sì dáadáa fún ọ lórí ẹ̀ hadithi yìí ó wa ní ẹ̀kọ́ tó pọ̀ bó bá ti ní onímọ́nì ní tí mọ́nì ó fi sustain al-istiqama tó gbára bí n sọ wípé sọ wípé amantu billah thumma ìsẹ́kìm lẹ́yìn náà dúó déédé lórí ìmánì fẹ́rẹ̀ tó bá ní ìmánì gẹ́gẹ́gẹ́ ó wà lórí ìjọ́pọ̀ wọn lẹ́ni àdánwò gbogbo ẹni tó bá ní ìmánì láyé tó sì fẹ́ tí rìnrìn kó lè ní ìmánì tí rìnrìn kó lè bẹ̀rọ ọlọ́run ọlọ́run bó máa ń da àwọn tí àwọn kẹ̀kẹ́ ti lọ́dọ̀ tó máa dàbí temptation àwọn tí ilé ìbá ti ń ṣẹlẹ̀ fún ó mà àti ìgbà tó bá ní àwọn ìbàdàn ìgbẹ́ tó ń ṣe lọ́wọ́ bóyá ó láwọn àwẹ̀ kan tó ń gbà àbúrò àwọn ọ̀nà wá sí nìkan tó ń yàn bóyá tàájú díẹ̀ ló kọ́ mọ̀ àbí àwẹ̀ súnànà ló kọ́ mọ̀ ó mọ ara àwọn kankan bí àdánwò kí ó fẹ́ ba àwọn iṣẹ́ ìbàdà àtìyẹn jẹ́ ẹ kíyèsí dáadáa ìgbà tó bá fẹ́ lo ìbádà ìmọ̀ ní sùúrù pẹ̀lú ògo ọlọ́run mi ní mọ bínú sáwọn èèyàn mọ́ mo sọ káwọn èèyàn máa ṣe sí mi àmọ́ ní sùúrù àmọ́ àsìkò yẹn ló mọ̀ ráwọn ọmọ kan tó lè jí bàbá wọn tó mọ̀ sọ̀rọ̀ tí ò dá sí ọ. àsìkò yẹn ló mọ̀ rí àwọn kan tó ṣe pé ìyá ìyá wọn ní lásán fámìlì tí ó. ẹ jẹ bàbá yìí èmi òtí ah, ló lè bí mímọ́ ìfìyà dákẹ́ ò torí pé o fẹ́ o bọ́lọ̀ ń gbàdéhùn fún mọ̀ ní sùúrù yẹn ọlọ́run á fẹ́ tẹ́sì ẹ́fẹ́ǹsì sùúrù tó ní tó fi ń tala ní tí ó mọ̀ múnú jọ lónìí náà ní ọlọ́run tó wọ́n o ìdí náà ló wà wọ́n pé èmi á ìwọ ṣe á ìṣẹ́ni mi ní bínú màá sì di ilé àmọ́ bì mọ́ bì tó bá ilé bí ìbádà yẹn ṣe kí ni ládàá rẹ̀ ń dínkù nìyẹn ṣùgbọ́n gbàtẹ́gà bá ti ń bí ìdíkù fẹ́ súnmọ́ lọ́wọ́ bá sùpánà wọ̀ tààlà pẹ̀lú kankan náà àwọn àwárí iṣẹ́ rí ọlọ́run ń gbé àdánwò wà so ìwà dúró déédé lórí òfin ẹ̀sìn ọlọ́run yẹn ń jẹ́ sí kọ́mà so hadithi yìí ó fún wọn láǹfààní tí ọmọ ẹ̀dá èèyàn tó bá ti ń ṣiṣẹ́ rí kan ó gbọ́dọ̀ máa ń wò wípé òun gbọ́dọ̀ ṣe dáadáa kó ń ṣe bọ́lọ́run bá ṣe fẹ́ kó ń ṣe torí tọ́lọ́run ọba torí pé kò síṣẹ́ rí kan tá lè gbá ládàá èèyàn ká àfihàn ọlọ́run ọba bẹ́ẹ̀ sì náà lè dúró ṣinṣin lórí nǹkan kan nínú ẹ̀sìn ọlọ́run ọba àyàfi lẹ́yìn ìgbà tí ìmánì bá dúró lára wa ẹni tí ìmánì ò bá dúró lára ẹ̀ kò lè ní sí kọ́mà torí pé lára àwọn yusufu yusufu àṣánàrọ̀tó almofida lára àwọn èso tó ṣàǹfààní fún sẹ̀mí spiritual world èèyàn lẹ́yìn ìgbàgbọ́ náà ní sí kọ́mà ẹni tí ìgbàgbọ́ sì máa ń bí oníṣẹ́kọ́mà sígbàgbọ́ èèyàn bá dúró déédé dúró déédé lórí ìsìn ọlọ́run ọba náà yóò rọrùn fún yẹn sígbàgbọ́ èèyàn bá ti lẹ àdáhùn kékeré kan ló kàn wọn báyìí yóò kàn bá yẹn dànù ní tí ìgbà tí ìjì bá dé ló kàn bó ìpè dànù yóò ṣe rí nìyí irú ẹni yẹn yóò mọ ní sílé ipò ń ṣe gbogbo nǹkan òun torí ìtọ́lọ́run bẹ́ẹ̀ ni yóò sì máa wọ ọlọ́run ọba ní ìrànlọ́wọ́ lórí tí bá ń ṣe bẹ́ẹ̀ sì gbogbo tí bá ń ṣe yóò máa ṣe tó fi máa tẹ̀lé e òfin ẹ̀sìn ọlọ́run ọba ilé ní ń bẹnú ọ̀rọ̀ lọ́tọ́lọ́ sọ wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim ìrẹ́ ọlọ́run ọba láàmà sí ìrẹ́ láàmà wà àrùn tí ó fi sósì kíyàn dúó fọ́lọ́wọ́n ọba kíyàn dúó pẹ̀lú ọlọ́wọ́n ọba kíyàn dúó láti dáàbò bo òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹni tí ó máa tẹ̀lé onítùmọ̀ tí ń jẹ́ ojú ọ̀nà tó dúó déédéé nǹkan mẹ́ta yẹn nìyẹn o alqiyamu lillah walqiyamu billah walqiyamu fillah ẹ̀kẹ́ jí dáadáa ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí alqiyamu lillah walqiyamu billah walqiyamu fillahi alkiyamu lillah ká dúó fún ọlọ́run ọba oní